adúgbò dọ̀nà ọlọ́ba tí ọkọ sọ́kú atọ̀rọ̀ ẹ̀sẹ̀ àti ìgbẹ̀fọ́ àdúgbò Muhammad ọlọ́ba tí ó kẹ́ tí ó gbé àtàwọn alẹ́ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀ yóò fi wá dọ̀ ọmọ Islam yóò fi jẹ́ gbèdé kọ́lọ́ọ̀dì àjọwà nínú wọn. àti ọlọ́sìn pé kí a parí ìwọ̀nba tá a fẹ́ sọ lórí Ar-Rahman lánàá. kọ́lọ́n kó sílé okùnfà dáadáa fún wa kó fún wa ní àgbọ́yé rẹ̀. lónìí a bẹ̀rẹ̀ máàlìkì yawmiddin ìyẹn jẹ́ àyà ẹlẹ́ẹ̀kẹta nínú suratul Fatiha ọlọ́ọ̀bà àlejò ọlá fún wa nínú pé ní ọba tí ìṣe ń lọ́wọ́ ní ìjọ ẹ̀fọn. gẹ́gẹ́ bí ti ti wa ìta àkọ́kọ́ yẹ̀ wọ́n náà ní àtọ́nà àkọ́kọ́ wọ́n náà ní ọ̀nà sọ́dọ̀ pé ní àárẹ̀ àárẹ̀ wọ́n máa kọ́ ọ̀nà rà. kí ni ìbátan tó ń bẹ láàrin àárẹ̀ yìí sí àárẹ̀ tó bá jẹ́ ẹ̀. àwọn yóò máa sọ̀rọ̀ tó kọ̀ ọ̀pá rẹ̀. nípa ìbámu tí ń bẹ láàrin ayé sí ètò ọba yìí. níbẹ̀ náà ní bí ọlọ́ọ̀bà àdìsọ́lá ọbẹ̀ rẹ̀ tó àjọ ìlú gbọ́dọ̀ rẹ̀ sọ pé àmúgbó ní ìlà ìrọ̀ pé àádá mi ní. gbogbo ẹ̀yìn pátá ẹ̀tọ́ ọlọ́run ni ọlọ́run ti fi ìtọ́jú gbogbo ẹ̀dá lórí ọ̀nà náà. kó bẹ́ẹ̀ àjọ̀dún bẹ́ẹ̀ ìdí bẹ́ẹ̀ ọ̀láyíká bẹ́ẹ̀ àti gbogbo ìdíjẹ̀dá. ọ̀pọ̀ náà ti wúlò okó bẹ́ẹ̀ báyìí lórí ẹ̀rọ tẹ́ ló bàtà àti lọ àtọ́kùn ọmọ níta àtọ́kùn yìí ọmọ mẹ́ta ọ̀nà káyà kó bẹ̀rẹ̀ lọ́nà tó kàn ní ìtọ́jú rẹ̀ àpátápátá ní màmá. ẹni pé òbí làákà ìtàn kan tí ó lè rí kí ìyẹn kan kí ìyẹn kókó lọ lọ olùdókòwò gbogbo ẹ̀dá lónìí nàná sí làbẹ́ ìdájọ́ ọ̀gá ọlọ́pàá ti bẹ́ẹ̀ wọ ọ́gbà wa pàtàkì lọ́wọ́ ayé fún mi òdodo lórí wa pẹ̀lú ní àrùn náà ní ọ̀rọ̀ yìí. òun náà ọlọ́run rọ̀ kí mi mú tó wọn kà wọn fẹ́ wọn kà wọn owó owó kẹlẹ ká ló fún wa nígbà tí ìwé àtẹ́pẹ́ inú kọ́dà ní àtìkọ́rọ̀ kọ́ wa sọ̀rọ̀ kọ́ ọjọ́ àti ìdè o lóṣù wa pé kí n máa náà ní ìyàwó mi bí òun ọlọ́run wa tó ń pàdé wọn àdéhùn fún òun pàdé wọn àwọn fún àwọn òkèlè òdodo olùdarí ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ òun àmà tí o sẹ́ni àti lọ àwọn ọ̀sán mẹ́rẹ̀. ìtànù táwọn onímọ̀ sọ yẹn ibi nítorí ọ̀rọ̀ yìí wọ́n ti wọ́n fún mi lóṣù láti di àmà ọlọ́ọ̀gá àdìsọ́lá gbogbo àdìsọ́lá àti ìdòwò náà níwọ̀n náà lọ́wọ́ máa wá sí káyìnlẹ̀ lọ́sọ̀rọ̀ máa ń di ọ̀rọ̀ ìdíyè. ẹlẹ́sìn ìdúró táwọn ọmọ wọ́n ní ọlọ́run àlejò ọ̀la nígbà tó sọ̀rọ̀ nípa tọ́fẹ́ sọ̀rọ̀ nípa ọdún àti ìdè wípé ẹ̀ka máa ń bẹ́ẹ̀ téèyàn bá ti yọ̀rọ̀ ẹ̀ka dáadáa tó bá ti sí ọ̀dà yọ̀rọ̀ ẹ̀ka ìdí àti látọ̀dọ̀ náà. Tọ́lọ̀ àlejò ọ̀la kò fi sọ lọ́rùn. ẹ̀rù tí bá ti ti fa àwọn ọmọbìnrin òdodo yóò lè fi ọmọ wọn balẹ̀ ibi ọjọ́ àti ìbèrè ọ̀sẹ̀ ìtẹ́jú ìlú agbára rẹ̀ àti ọlọ́run padà lọ́dún. ọjọ́ yìí ọjọ́ tó kù lé yẹ́bà púpọ̀ wá sọ nínú àwọn yàtọ̀ náà yóò fún àwọn káàkiri ṣùgbọ́n fún àwọn yẹn. ọlọ́run ti sọ fún ọjọ́ wájú ibi àwa náà lọ yìí. Òjì aláàjọ tó ti ti àjọ ìta àwọn ọmọ mi òdòdó. Ó lè bàtẹ ibi ọ̀gá ọmọ mi ló lè bàtẹ lọ́dọ̀ wa ló dé máa ibi ìyàwó mi yìí. Òjò ni àjọ ìta fún àwọn ọmọ mi òdòdó. Òun náà agbára ọjọ́ ìyá náà. Òun náà wọ̀ ọ́ àìsàn àdìgbà nígbà ọ̀sán náà àìsàn àdúgbò àdìgbà tó ṣe tó náà fẹ́ àwọn ọ̀dà ẹ̀yọ ọgọ́rùn ẹ̀yọ ọ̀sán ẹ̀yọ ọlọ́run ti ṣe ayé ọmọdé àti inú ẹ̀ láti fà fúnra wọn. mọ́kànlélọ́gọ́rùn yòókù ọlọ́run tó yẹ ọ̀pá mọ́tò ní ẹ̀sìn yàrá tí ó wàá fi ilẹ̀ sí àárín àwọn ọmọ mi yìí kan. àwọn àwọn ọmọ mi wọ́n máa wọ́n máa wo àwọn wà àwọn ọmọ tó yẹ àwọn tó àwọn ọmọ sàgbà ọlọ́dà ẹ̀sìn yàrá àwọn káàkiri ojú mọ́ta fáwọn ojú náà ní ìṣẹ̀lẹ̀ náà nínú táwọn onímọ̀ tó wá lórí pàtàkì ìbẹ̀rẹ̀ láyà yìí àti máa ń yọ ọ́nù bí. ọlọ́run àlejò ọlá wọ́n ní pàtàkì ìwà láti rí pé èèyàn lè jẹ́ ọ̀rọ̀ bí ẹni tí ó ń lò ga lọ́rọ̀ àlejò láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ àlẹ́ tó lò lọ́dún gbogbo ẹ̀ pátápátá láàárín ara tiwa ẹ̀ka tó lò nǹkan tó ti jọrọ sí ìfún pàdé nǹkan kì í ti tẹ̀lé kọjọ tó òní mẹ́rin kù kì í ti tẹ̀lé kọjọ tó wà ní agbára pẹ̀lúwẹ̀ àbóǹdì ọba àbóǹdì olùpàdé ṣùgbọ́n náà bá ti jọra sọ wá sí rògbòbí àtòlùdé ìtọ́jú tòlùdé fáwọn ẹ̀mí ìyàn àti gbogbo ìyàtọ̀ pátá àti àwọn òun ọlọ́ọ̀rọ̀ àwọn olùwà ìlọ́ba òun alábẹ̀ẹ́ ọ̀dà tí tọ́jú ẹ̀ kó lè máa tọ́jú ẹ̀ méjì àti máa sàánú ẹ̀ mọ́tò ká ti lọ́wọ́ ẹ̀ ọlọ́ọ̀bá ní ọwọ́ ọ̀kọ̀ọ̀bá ìjọba ní àtẹ̀lẹ́ lọ́sùn òsì táwọn kan yìí. nínú táwọn onímọ̀ ń sọ olóòtú ìlú èlò ìbátan bẹ láàrin súrà àti súrà náà lọ́dọ̀ tó bá lè ọlọ́run jẹ́ sí ìbàdàn ìyàwó pé. alákọ̀ọ́kọ́ ní sọ́rọ́ àdìsọ́lá ní sọ́rọ́ náà olùkúlẹ̀ òwúrọ̀ ìnà sọ́kùnrin ọ̀pá ìsọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀pá ti sọ̀rọ̀ ìgbógun ìyẹn pátápátá láì láyà sí. ìwà àtọ̀rọ̀ sọ̀rọ̀ nǹkan sínú sáà ní sinọ́ọ̀nì èyí ó gbọ́dọ̀ wà sọ̀rọ̀ lọ́dún sáà ní ilẹ̀ ìrọ̀ ó ti kékeré nù torí àti ìbẹ̀rù wọn ní máa tó nǹkan ọ̀ máa tó nǹkan kọ́ máa tó nǹkan kọ́ ní máa tó ní máa tó. èyí ò tí ì kú òrùkú àbáwọ̀ ẹ̀ ní ara rẹ̀ bá a ti bá àwọn bàbá wa ní ṣe ìyẹn tí wọ́n lò kó rẹ̀ nìyẹn. ọlọ́run wa ni wọ́n fi náà ẹtí tọ́jú gbogbo ẹ̀dá ìlànà náà ẹtí kú lórí ẹ̀tọ́ láti láti máa jọ ìlú. mọ́lẹ̀ náà ó نصرة الفاتحة اللهم الحمد لله رب العالمين اللهم لا تصيري إن تعطيك نوم ونرى الله الناس رب العالمين اللهم تعطيك نوم ونرى رب الناس اللهم يرضي قلنا الملك الناس اللهم ما أنا يوم الدين اللهم náà ni ọba tẹ́lẹ̀ bí àtẹ̀lẹ́ lọ́wọ́ rẹ̀ níjọ́ tó gbà sí àná ọlọ́run ti ọjọ́ ọ̀dà mọ́ ọ. mọ́tàlá ẹ̀ alákọ̀ọ́kọ́ ni rẹ̀ nípa ìbámu ti bẹ láàrin máa ń fi ọmọ ìdí àti tó sọ̀rọ̀ àìgbọ̀lá tó ti sọ̀ síwájú. àtàlẹ́ yá ti sì ó náà ti sàkórí àìgbọ̀lá kíkà kọ̀ọ̀án àmọ̀tí àwọn mẹ́ta àwọn mẹ́ta kọ̀ọ̀án ìdọ́wà kọ̀ọ̀án kìláàtù sọ́ọ̀rù ọ̀bẹ kìláàtù àdúgbẹ kìláàtù àbá àkàràbẹ. Wọ́n ti wú ẹ̀ lórí àgbà nígbà Mùhàmmad sọ̀rọ̀ àlùfẹ́nà sọ̀rọ̀ láì pẹ̀lú ẹ̀mí àlùkàràtù sọ̀rọ̀. Ní ìta kọ̀ọ̀án ló ti fi ọ̀rọ̀ tọ́jú pé gbogbo ẹ̀ náà ti mọ̀ ti dà. Ó ti lè ẹ̀rọ àti sọ̀rọ̀ náà ìgbé ojú ọ̀dọ́ káwọn nígbà tí yọ ọ̀rọ̀ rẹ̀ nígbà tí yọ ọ̀rọ̀ rẹ̀. àdéhùn ká sì lé ọ̀pẹ̀lẹ̀ ilẹ̀ lọ́wọ́ sí mùsàwá sí mi àdéhùn mùsàwá sí jẹun lẹ́yìn tí àkọ́ ọ̀rọ̀ àwọn ìgbà yìí sọ nínú tí àyíká ti ní àìsàn ọ̀rọ̀ bí ìlú ọ̀rọ̀ rẹ̀. òtún ọlọ́sọ̀rọ̀ àyọ̀dá àbẹ̀lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àtọ̀rọ̀ lórí arábí méje nígbà wọn bá lójú máa sọ kọ́rọ̀ yìí bá kọ́rọ̀ yìí di ẹ̀jẹ̀ nù wọn lè fi nígbà wọn gbà á di náà bẹ́ẹ̀ nílẹ̀ ṣùgbọ́n àtọ́kùn yẹn lẹ olùdókòlá àgbà ní ojú méjì lọ. àti pé ìkẹ́lẹ́ ìgbé wọn ní pé àwọn àbáyé nìkan àwọn àbá kan bẹ láwọn àdúgbò ọ̀kan ẹ̀sán bẹ kọjú àwọn àgbèrè àwọn àbá kọ̀ọ̀kan. wọn náà ní mùjáde olùkọ́kọ́ ìgbà àlùkọ́rọ̀ ẹ̀ ọwọ́ àtìlẹ́ nígbà tí ẹ̀sìn ẹ̀jọ̀ bá máa bìí báyìí tí wàá dáhùn láti di lẹ́kọ̀ọ́ tí ó kà wọ́n ti yí lọ bẹ́ẹ̀ ló ti dé gbogbo akọ àlùkọ́rọ̀ àkọ́kọ́ rà ló fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ parí ṣùgbọ́n ọ̀rẹ́ bẹ̀rẹ̀ láti gbọ̀dọ̀ láàrin sálá ọ̀pá rẹ̀ níbi máa ń yọ ọ́fíìsì ẹ̀gbà wa wá láti láti gbọ̀dọ̀ láàrin sálá lórí ìgbà tí sọ wá ń kéwòn yọ̀ọ́ tó máa rí ìyàwó mi di yọ̀ọ́ mi nìyẹn yóò sì máa rí ìyàwó mi di ìgbà tí yọ̀ọ́ tó máa rí ìyàwó mi di onípa mi nìyẹn ètò ìdílé lọ́wọ́ àtọ́lá ní sọ̀rọ̀ àtọ́lá. kíkà àgbàrá kọ̀ọ̀kan yẹn ta èyí máa rí ìyàwó mi di olùdíjẹ́ àáfíì àti àìsíkáàdì nínú àwọn òkúra òkúra nínú àwọn méjèèjì àmì ìdìyàn ní kárí ogun ọ̀nà ẹ̀rọ bàbá àná. àwọn márùn yòókù mẹ́lìkì ọ̀hún ti di àwọn ká. ṣùgbọ́n àwọn kùráàmù yìí náà yà á kúrò ìpàdé ọ̀rọ̀ ìkálà. bẹ́ẹ̀ ni àwọn àmì ọ̀rọ̀ tó máa ń fi ọ̀hún sí i. ǹjẹ́ ìyàtọ̀ ń bẹ́ ti ìtumọ̀ rẹ̀ àbí òsì yìí? ọ̀bẹ náà àwọn ọmọ rẹ̀ tó lò ní àtọ̀lẹ̀. Igi máa ń yọ ọ́ ìdí àti mẹ́rin yọ ìlú òkè ọ̀gá náà ọlọ́run bá ní ọba tí ní ó ṣe tọ́wọ́ àwọn tẹ́lẹ̀ kankan ò ní láti ti tọ́ ọdún ìjà ìyá wọn. bó ti fẹ́ ní ọlọ́run bá lè tọ́lá tó máa ń gbọ́ ìjà ìjà hàn ibi ayíga kúnná ìjọ náà jọ kọ́ọ̀lù ilé káyé àǹkàrà rọ́ọ̀tù ní kọ́ọ̀tù àwọn àwọn táàbù ìlú olùkàdọ́ ọdún ọjọ́ òṣèlú ẹni tá a mọ̀ wá bá wọn ní àyíká kúnná ìjọ ọmọdéjọ sílẹ̀yìn ìgbà tá a bá ti di igun tó ti kẹ́kún tó ti dàbí náà kọ́ọ̀lù òkìlì ká ìdá nǹkan ọ̀rọ̀ ìjọ ọ̀rọ̀ wọn ní ẹgbàá náà lọ́wọ́ wà á jẹ́ àwọn ìdí ajẹ́kọ̀ọ́ òkú máa mọ̀ nígbà òkú náà ní ìgbà wọn bí wọn ti آية واحد واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أجل وجبة تدركون كريم على الله الله أكبر أول جمعة ẹ̀kọ́ ní kí èyí kò lé bẹ́ẹ̀ ọ̀pọ̀ náà wà á sàkóso yàwó máa ń tuntun ìyàwó náà sí ìyàwó ẹgbẹ̀rún ọjọ́ sí tó wọ́n fẹ́ yí padà lọ́dọ́ tó máa tó wọ́n fa àkóńdó náà sí iná sátàlá ọ̀run láàyè tó ra mú. wọ́n sì gbé ẹ̀sán gbogbo ẹ̀ nípa ọ̀gbọ́n ìfẹ́ tó bá ti dé láì ní àwọn ìnura kọ́lọ́dọ́dọ́dọ́ náà dá mọ́ nígbà tó lọ bá wọn lórí bí àdúrà kù náà ìlọ ọmọ ẹgbẹ́ wa apákan nínú àwọn àbá nínú wọn ti dárí ọ̀tọ̀ yìí bí wọn ti kà ní nàkírọ bẹ́ẹ̀ náà ni wọn kà ní nàkírọ àdúrà kù náà ìlọ ọmọ ẹgbẹ́ nàkírọ pé pọlítì ọlọ́run bá ti kú sí tó bá wù ú ọdún ìbẹ̀rẹ̀ ìgbéyàwó yóò jẹ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ rẹ̀. àwọn inú àwọn onímọ̀ wọn lọ ike máàkì yọ̀ọ̀mì kìíní ó ti dò nímọ̀ ní ìtumọ̀ ju màlìkì yọ̀ọ̀mì kìíní lọ. wọ́n ní màlìkì yọ̀ọ̀mì kìíní fún ẹjọ́ ọba oríkà ìmẹ́lì ọlọ́run bá lè lò ọba nàmọ́ràn àwọn lábá náà ti ń lò lòlù ọba kíkẹ́ àlùmẹ́rì. ṣùgbọ́n náà ti yọ ọ́ mi sí ọlọ́run bá ní ó mú ọba sínú ó mú ààrẹ sínú ó mú ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ sínú yóò símọ̀ ní ti yọ ọ́ mi sí ní òní mọ́. wọ́n ti sábà fún wa bẹ́ẹ̀ wúlò ayá àwọn àyẹ̀wò tó bẹ́ẹ̀ kọ̀ọ̀rọ̀ àrùn táwọn èèyàn eléyìí sọ̀rọ̀ ọ̀sùn ju tàbọ̀bọ̀ lọ. ó náà ti sọ́ọ́ ayẹwo náà fifteen àti sixteen tọ́lá wa ṣe é pé apàkàtìlì tó àdìsẹ́ ọ̀nà kọ́lá tó náà tó máa dàgbà wà àdìsẹ́ tó ń náà tó yàrá فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. الله يقع táyìmọ̀ tó wá ń bẹ fún yín ní tẹ̀wájú lẹ́yìn ní adúláwọ̀ àfàlà náà tó ń àdáfà. Títí àwọn ọlọ́run adáni láì fi pé a ní ìrònúgbà kan àgbóyè ìdarí. Adáni dà pé yọ àṣírí kẹrò tó bẹ̀rẹ̀ sí lẹ́nu. Ọdún yìí tó kó àwọn ọjọ́ tó kó ní pẹ̀lú tó fi orí sí ó sì túbọ̀. Ṣùgbọ́n bá ṣe é lọ ẹgbẹ́ tó ti bọ́ọ̀lù yóò fi gbàgbé àbí ó fi gbàgbé kòkó àti ìgbàyà ọ̀rọ̀ tuntun orí ìrìnàjò lè wọlé sí bẹ́ẹ̀ ni ó bá àwọn àfúnáyé ọlọ́run kò bẹ́ẹ̀. àfàhàtì nítorí àdínàmá fàdákìnà tó máa gbàgbá lẹ́yìn sí lẹ́yìn ní ibi àwọn ọlọ́run àtàkì ìgbà wípé àkùrẹ́ àtúntàwọ̀dà wà láti kò ń di lẹ́yìn náà láti ìyá ooru. akẹ́kọ̀ọ́ ìgbà wà àtàkì ìgbà wípé nígbà àtàkì ìgbà ẹ̀ فتعالى الله فضرب عليك الله فتوكلني أليس لكل حق قل إن الرسول والرجل لا إله إلا هو وذلك قلت في جمع قوم فقصوا رب العالم الكريم ọlọ́wọ́ bá sẹ́yìn ní ọba tó ní àlàáfà ti gbọ́dọ̀ àlàáfà ti di àpọ́nlé. wọ́n ní àyùbá ti gbọ́dọ̀ tó bẹ̀rẹ̀ bóyá ìyàwó alóògùn àti mẹlẹ́kìyàwó ìyàwó ìdí ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ náà lè máa ń yẹ òun ìdí. ọlọ́run àti ọba tó yẹ kí àtẹ ti bẹ lọ́wọ́ rẹ̀ níbi àtẹ tó yẹ àwọn èèyàn ní ìdájọ́ ọ̀rọ̀ àwọn ìgbà wọn máa ń ní ìdí ayé náà abẹ́rẹ́ ó gba àwọn ọba tàbí ìdílé kó láti rẹ̀ ní wọ́n lò ọba náà wọ́n gbéra wọn kó àwọn tó ti lóya lára ní wọn ní ẹsẹlẹsì tàbára ẹsẹlẹsì mọ́tò ìgbẹ́ tuntun àti ìgbéra ẹgbẹ́ ní ayé ẹsẹlẹsì náà ní ẹsẹ olùdíje ìgbéra ìwé ìgbéra. bẹ́ẹ̀ náà làwọn kékeré náà tó àwọn náà ti lóya pàṣẹ lọ́pọ̀ ọ̀rọ̀ àgbà tó ti lóya lẹ́sẹ̀ ìjọba ìjọba èkó ó ti gba gbogbo agbára kó lọ́wọ́ àwọn ọba ọmọ ọlọ́run ìbáraẹ̀dá lọ síbẹ̀ náà ẹni tí yóò tún lórí ìlú náà yóò tún lọ́rọ̀ yìí lórí ìlú kọ́mọ ìjọba. kọ́lọ́kọ́lọ́ àná lọ. mùsùlùmí ní orí nínú ń dáwọ̀ ìyẹn bàtà yóò tún àwọn àbáǹdì ọgọ́tọ̀ ọ̀nàjọ yóò tún lọ́wọ́ bẹ̀ bá nítorí bọ́lá tẹ̀ ní bọ́lá tẹ̀ lórí ipò iná yóò tún agbára rẹ̀ ti gé yóò kò ní ẹ̀dá bá lọ́sẹ̀ náà gbogbo ìjọba tó wà pàtó ìjọba ti gẹ́sẹ́ ìbára tó ta. apa yang keluar di pos di pos apa itu pun keluar Oke, ya eh apa yang dia apa ini apa yang mau nyawa jadi pos kalau kota kalau orang ini pasangan Allah itu yang aku itu juga kalau dunia dari dulu orang dulu beda dengan orang sebelumnya aku terus bina manusia manusia a máa túmọ̀ sí sọ́ọ́rọ́ ìlú a máa tó ẹgbẹ́ lórí ìgbà àìsí máa túmọ̀ sí aláṣẹ àìsí máa sí túmọ̀ sí ọ̀ra ṣùgbọ́n tó túmọ̀ sí ni pé ẹ̀rọ ọ̀la ti àyèmẹ́lẹ̀ ẹ̀sùn tí àtẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ lórí ọ̀rẹ́ ènìyàn àti gbogbo ẹ̀dá yòókù. bẹ́ẹ̀ náà ni tíwájú ráfíò ayé àtìsín ọlọ́ni yọ̀wọ̀ ọ̀run bá ìlú nàlá yàtọ̀ àlọ́ لمن الملك اليوم لله وعبد طهار قالوا عن النبي صلى الله عليه وسلم نعم يمكن أن تكون وقال الله جاءت يا أمي إنه سيجوز لبيع الله إن شاء الله ọlọ́run tó kọ́ kọ́kọ́ rọ̀ ní ìfẹ́lẹ̀ àdúgbò yìí lẹ́yìn ìgbà náà gọ́ọ̀mẹ̀ntì ìlànà ọlọ́run kú kú kú kú kú nígbọ́dọ̀ ti dá wa lẹ́kùnrin àgbà àjọ̀dọ̀ wà ń bẹ̀ ìgbẹ́jọ́ wà ń bẹ̀ sábò àtàrí ìṣàlá. ọ̀nà ní ọmọ ọdún bá a lè mú un náà ìjọ tí wọ́n lọ níjọ nàìjíríà láyé pa ayọ̀lá àti oúnjẹ òsì kẹta tí ó máa ń mọ òsì kẹta tí ó máa ń mọ lọ́dọ̀ nàìjíríà nígbà tí olùkùnrin lọ́wọ́ ọlọ́ba àdìsọ́lá ìgbàmọ̀ láyé ní sáà ọ̀rọ̀ lórí sáà lára lórí sáà ní

ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ní àtúntẹ̀ pé èyí ó kó ojú sínú lórí ìdúrà rẹ̀ láyé. Gbogbo òkú lọ́ba, gbogbo òkú ní aláṣẹ. Kò sí kẹ̀kẹ́ tí o tún mọ̀ báyìí lẹ̀. Tò sí túmọ̀ ẹ̀ pé kìlá ní ilé yìí náà, òun wá tó là náà ní ọ̀sán lọ́ba àìsàn náà, òun náà ní ìdúrà rẹ̀ ló ti ní ẹ̀. Agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹta, lọ́dọ̀ àwọn onínáwó kí ni ìrọ́pù máa ń yọ nìyí. Àtọ́gbẹ́rọ̀ àlejòlá tẹ̀lé ìfúra pẹ̀lú alihamudulilayi rọ́bìlà àlẹ́mí. Gbogbo ẹni pátá ẹ̀tọ́ ọlọ́run ní láàyè àyíkáwò lọ́wọ́ ètò ìfúra sì ọgbà kẹtọ̀. Iná ìlọ́pàá tí wọ́n fi náà ìgbà kẹtọ̀ onáà ló fà á síra mẹ́rin tó nà ìgbà kẹ́kọ̀ọ́ parí onáà ló fà á síra ìdí náà tó nà ìgbà kẹ́kọ̀ọ́ parí onáà ló wá fà á sí mẹ́rin ìdí náà tó nà ìgbà kẹ́kọ̀ọ́. kí ni màá tó gbogbo ẹ̀ ọ́ yóò rìn kọ́ ọlọ́run ní ara ẹ̀ ló kó ní ọ́ pé àánà yìí olórí ara ẹ̀ pẹ̀lú ara náà olórí ara ẹ̀ pẹ̀lú ọ̀kí ìdúnnà ẹ̀ náà olúwa ara ẹ̀ pẹ̀lú mẹ́rin ìdí. sòkè ló máa fà á yà ìlú ọmọ aláìní ká pàlọ lẹ́nu ọ̀rọ̀ àgbáyé. ńgbà wá sí máa ń rìn wọn wà láti ìdáná ìjọba kẹsàn-án ọdún mọ̀lọ́ àti ìyẹ́wò yẹn ni mọ̀lọ́ kiri. ìlọ́jọ́ mọ̀lọ́ ọ̀gá kẹsàn-án òun náà yọ ọmọ náà wọ́n á jẹ́ mọ̀lọ́ níbi náà wọ́n á jẹ́ mọ̀lọ́ kiri òun náà wọ́n á máa ń rìn ìyàwó mi ní ìlú àwọn ìgbẹ́ wọn sọ̀rọ̀ náà wọ́n ti máa ṣe bó ṣe wù wọ́n lórí ẹ̀wọ̀ ṣùgbọ́n pàṣẹ á méjì méjì ni máa ń fi tó kó lóru kẹ́kọ̀ọ́ ìgbòho tẹ̀ á lórí lórí ibi máa ń fi ọmọ ìdí. agbára ẹlẹ́gbẹ̀rẹ́ òun náà ní káfí bá ti máa ń ṣe gbólóhùn mẹ́ta lọ́wọ́ àìjọ láwùjọ máa ń fi ìyàwó mi bóyá ìyá bá wà lé ní ìlú èdè wọn bóyá ìlú ọba àdìgbò láti ní ìlú ìlú ọba hàn. kọ́mọ̀ yẹn tí ìgbìmọ̀ làbájẹ́ fún kàmínà kò ní bá mi mọ̀ láàyè ẹ̀ bá ti wàhálà lórí ẹ̀ ní ìdílé. níbi kíni láti àlàáhánà rẹ̀ lẹ́nu ní ìgbàjọ́ láti lọ fún àlàáhánà rẹ̀ náà ìtumọ̀ ẹ̀rọ máa ń gbé fún gbogbo àyè tí ò àìní ètò ìlú ẹ̀dá wà ní pàápàá olùkọ́ àdáná àdáni lọ́nà tó fún àwọn àwọn yahoo rẹ̀ àwọn yahoo rẹ̀ tó ń fi òkú ọlọ́run lórí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ àti ìwọ̀n náà èyí tí wọ́n máa tọ́lọ̀ lórí gbogbo ẹ̀dá pátápátá kò sí lórí àbáyé ìsirayẹ́lá tó àwọn àbá àgbẹ̀yìn bóòlù ó ti wá ẹgbẹ́ ọlọ́run pé àwọn bàbá ìsàlẹ̀ àti gbogbo ẹ̀dá ìlú lọ tó tún wá sọ àwọn ẹ̀dá ìlú lọ. bẹ́ẹ̀ náà ti yẹ kí ìbàdàn bí ọlọ́run ó yàtọ̀ bá bí ọlọ́run. àtẹ́sọ̀ ọ̀hánlẹ̀ lọ́rọ̀ máa wà ní ọ̀sẹ̀ta ó ti lọ́lọ́run kọ́ láwùjù nínú gbogbo ìyàtọ̀ ìyàtọ̀. àtẹ́sọ̀ ọ̀hánlẹ̀ lọ́rọ̀ máa wà ní tó lábẹ́ tó lẹ́ ilé kálábà àti ìtumọ̀ rẹ̀ lé kí àwọn tó ìlà kí àwọn tó máa lọ́kàn tó ń jẹ lọ́ba àwọn tó gbogbo rẹ̀ tó bá wọn gbé lọ tó kí ò ní bá wọn. máìlì ìlú ìbáyìí nínú ìlànà wa lọ́dọ̀ àwọn tó tọ́ kù láti ní mọ́lára tí ìlú ìtàn kó ní ìtàn àti kó ní kàbá àti kó máa ẹ̀tọ́ wa ní láti rí máa rí àbẹ̀tí làjọ láti rí máa rí. kí ẹ bá fẹ́ mú ọlọ́dà rẹ̀ wọ́n sọ pé àlùmọ́lẹ̀ tàbí àlùmọ́lẹ̀ àlùmọ́lẹ̀ lọ́la àti àgbẹ̀ àlùmọ́lẹ̀ tó lọ́la ti túmọ̀ rẹ̀ ìgbà yìí wọ́n ní àlùmọ́lẹ̀ ìpínlẹ̀ bá ní tọ́jú ọ̀nà olóògùn wọn a máa ẹ̀ sí àlùmọ́lẹ̀. ọlọ́run ní àwọn ọ̀sọ̀rọ̀ bá torí ní ti lórí ẹ̀sùn wà á ń sábọ̀ wà á ń sá aláwọ̀ dáadáa láwọn ìlú tó jẹ wọ́n ti wà àti ìta fẹ́ ìyàtọ̀ láàrin fáàmì àti ṣùgbọ́n tí ó di lábáwá fẹ́ ẹgbẹ́ wọn fẹ́ gbé àti ìtàkì ìfọ́nìkù wọ́n ẹ̀sọ̀tọ̀ tó ń bẹ àbúrò náà ní ìbò. ìdí jẹ́ pé ọ̀la yìí onídìrí ìlú ní àtẹ sí báyìí má sí báyìí láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀nà ìdí jẹ́ àlùmọ́lẹ́kọ̀ yẹn. Nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà àdìsọ́lá, olùmọ̀lẹ́ ti yẹ ọ̀rọ̀ sí nínú gbogbo ẹtí máa ń kọ́ òun sọ̀rọ̀ òun pàṣẹ òfẹ́ni kàkà yóò lẹ́kọ̀ọ́ sí ẹ̀sán lọ́wọ́ àdìsọ́lá ọlọ́ọ̀bà àdìsọ́lá. lórí àwọn ọmọ aṣọ pé ìgbìmọ̀ máa ń fi ọrùn sí ẹ olóyè ní àlùmọ́lẹ́ ti fi yọ̀ sí ọlọ́ọ̀bà àdìsọ́lá ní ìjọ ẹ̀sán tí ń retí wa ọlọ́dún ọ̀dà àwọn àjọ náà. mo ní kùtà wá wù yìí okòrò kéjì ní oṣù lápáwá mo ní kí oṣù tí mo rà sí àtàwọn ẹni ló wà wọ́n yìí kéjì omi ìgbà tó di alábàárà lóyè. ẹlẹ́ẹ̀kejì oní ẹni mo ní kí oṣù tí mo sí àìkúrò wà tí ibi àgbára gẹ́gẹ́ ọ̀tọ̀ yìí pínlá pé èmi mọ́ làwọn nǹkan èmi mọ́ ti jọ èmi mọ́ ti jọba lórí ẹ̀ ọ̀tọ̀ yìí pínlá wá fẹ́ fún ní agbára ọ̀gbẹ̀rẹ̀ ṣùgbọ́n náà wà ní ọlá tó ní wá kí o ti lè bẹ̀ olúwa tó ti gbogbo ẹ̀ dá pátápátá onímọ̀ alágbára lórí ẹ̀ olùpàdé lórí ẹ̀. níbi òṣùwọ̀n alákọ̀ọ́kọ́ ìgbésẹ̀ ìyàn ọ̀dọ́ra ó jẹ ọlọ́run ló fún wa ní àwọn àyè nínú kọ̀ọ̀rọ̀ àdúgbò ẹ̀dá ní sọ́ọ̀tù nẹ́ẹ̀mí ayé àti kọ́ ńgbà tọ́lọ́ bá yọ látọ̀rọ̀ bá tilẹ̀ sí. èyí ò sí nù ìṣẹ́ àyàwó wa nígbà tí ìta náà ni. àti wọn kọ̀rọ̀ ẹ̀jẹ̀ kọ̀rọ̀ ẹ̀jẹ̀ kọ̀rọ̀ ẹ̀jẹ̀ ní ọ̀pọ̀ nígbà tí yẹn fi àwọn bí ìgbà sí. àwọn bàbá wa ti ń bá tọ́yìn bẹ́ẹ̀ níjọ́ náà tẹ̀lẹ̀ wọ́n ti máa tòlí bí wọ́n ní pé báyìí bí ni yẹn máa ń lẹ́tọ̀ yìí dáadáa bó ti wà nù ìjẹ́rẹ́ ìlágbára yìí ó wà nígbà kan mùsùlùmí ètò gbogbo rẹ̀ bí ìjẹun wọ pátápátá ní ìlú ojú kò sẹ́yìn ìjọba tó lè fi pàṣẹ àjò òbí lè ní ìtìlẹ̀ ọkọ̀ rẹ̀ tó bá wọn ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wà ní ìlú lọ́dọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ sàlùmọ̀ àtìpá àtọ́wà òbí àkọ́bí rẹ́jísà kótó ní pé ń gbé ibi tọ́ga tí wàá ní pé kọ̀rẹ́ sí wọn. ẹ̀jẹ̀ wàá di ọdún sí tó ọgbùgbùn ẹ̀ ní sọ̀rọ̀ ẹnu ní ọmọ wa ó ní ó ní ọkọ ọmọ wọn ní ẹ̀ ó ní ọkọ ọmọ ní kírísìà ó kọ bàbá rẹ̀ ní àbùrùkẹ̀ ní ìlú ó ní ká ti kọ́ fún mọ́tò kọ́ bẹ̀rẹ̀ èmi ò dúró yàgbá èmi ò dúró yàgbá ti rẹ̀ ó ní àbùrùkẹ̀ ní ìlú àgbègbè yìí ti àyè ní ti la lọ bàbá náà bá bàbá náà bá tẹnu wọn lọ sí kó olú wọn lọnà nígbà wà ti tẹ̀lé kéde nígbà wà ti tẹ̀lé lọ́wọ́ àgbègbè yìí lọ́wọ́ àbí ètò àgbègbè yìí wò oríṣiríṣi máa ń sábà sábà ní ọba ní ìgbókè níjọ ìtòkíà ní ẹ̀yọ́ wa orí ìwé ti ní ọ àwọn ìdíyẹn rẹ̀ apákanbẹ ní ìtòkíà apákanbẹ ní ẹ̀mẹ́. ọlọ́run máa ń sọ fún apá rẹ̀ yí wọ́n láti iná lè fojú kàìdá dábàá ló kọ́ ní ẹ̀ka ní àpá rẹ̀ wọ́n wá. wọ́n yá àlùkò àyè dáadáa àyè náà àyè ńlá wọ́n tẹ̀lé àná ìkàlẹ̀ fún àlùkò. nígbà tí wọ́n á kúrò pé a àwọn ìyẹn tó wọ́n bẹ̀rẹ̀

ọmọ ìyá ti tọ̀lá kẹ́kọ̀ọ́ ara rẹ̀ tẹ́tọ́ bẹ̀rẹ̀ ọyà ti là kẹ́kọ̀ọ́ ara rẹ̀ ìgbé ìnàlùwòrò kàyíká àtàlùwò pàríyàtà àfàlùwòrà. táwọn ọlọ́ba lọ́ba àwọn ọba ìjẹ́ àwọn kẹ́lágbára rẹ̀ kí wọ́n bá ti di wọn lóòlù wọ́n bàjẹ́ wọ́n dá lóra ìjàdá àyíká àgbélá àwọn kẹ́kẹ́ ní ìlú ẹ̀wọ̀n kìlẹ̀ yẹpẹrẹ wákàtí àdìgbà ìrọ̀mọ́ àdúgbò bí a ti máa bẹ̀rù bí a ti máa bẹ̀rù. Orí ẹ̀rọ wa wọ pé òru òun ó fi ẹ̀rọ ránṣẹ́ sí ọ. Tẹ́ bá ti ẹ̀rọ ránṣẹ́ tẹ́ bá ti gbà àdìgbà ń sọ̀rọ̀ ọ̀gá rẹ̀ ní ìjọba àgbẹ̀ yẹn. Níta fẹ́ẹ́ lò lẹ́sí pé mẹ́ríkà tó sára ẹgbẹ́ tó lọ́ba ní sábà òun náà ní lè fi ìlú yẹn. Ọlọ́run wa lè lóyún òun lóògùn ìní àtàrà ọlọ́run wà láwọn fún àwọn ènìyàn sílẹ̀ yìí gẹ́gẹ́ bí ìrètí ìyẹn ti sọ̀rọ̀. bẹ́ẹ̀ náà ti ṣe àwọn orílẹ̀ nígbà táwọn náà ṣe gàba lórí ìdí àgbà àwọn ọlọ́ba wọn ní ìmọ̀ ọ̀tá tẹ̀lé wọn mọ́ nígbà wọn sì ń lọ sáà ní gbogbo ẹ̀ táwọn àgbẹ̀ ilé ẹ̀ tó kún wọ́n ti àwa àwọn ọ̀rẹ́ pé wọ́n wà nílẹ̀ àti wọn wọ́n wà nílẹ̀ àti wọn ìyẹn lórí ìjọba yóò àwọn ọ̀dọ́ tó yẹ ọmọ ọdún tó kí ní ìjọba kí ní ìjọba ìgbà ìgbà nípa náà. nípa àwọn àgbẹ̀ àti wọn àwọn tó kò lóyè àti wọn ṣùgbọ́n ní èsì àgbàlagbà ló kú ní èsì tó gbé àwọn tó wà lóyè àti wọn lákọ̀ọ́kọ́ náà àwọn náà ti dàgbà ní èsì. wọ́n yóò ti lọ sí ìgbà àwọn ìyàrá rẹ̀. ìdìbí láti ní jìnnà kọ́lọ́kọ́ ìdí ẹ̀kọ́ ọ̀dùnkù gbàdá mi ìyẹn ni wọn. ẹgbẹ́ àwọn bá sọ̀rọ̀ báyìí ìṣẹ̀kẹ́ yáàdì kí wọ́n sọ̀rọ̀ di àbúrá ẹ̀kọ́ rẹ́kọ̀dọ̀ tí ọ̀pọ̀ olóògbé nígbà tí olóògbé tọ́kù rẹ̀ lọ. ibi tó lè dá kọ̀ tí wọ́n kọ̀ bàbá rẹ̀ wà ibẹ̀ wọ́n ti sọ̀rọ̀ báyìí ló lọ ẹni tó máa yẹ. kí wọ́n ń gbé nìkan rẹ̀ kèjì kèjì tó gbé kó mọ̀ dára tí ìwà ti tó lọ́ba ní ilé ìlú ìmọ̀lẹ́ ní ìwọ̀n bẹ̀rẹ̀

ìtumọ̀ sí agbára ọlọ́ọ̀bá ìjọba ọ̀sọ̀ nínú sọ́ọ̀tù nàìjíríà tọ́lọ̀ ń sọ nípa àwọn àbí ìsọ̀rọ̀ yìí ọlọ́dúnwó ẹjọ́ kọ́ọ́dà mùsà àdìsáwò bìbí ayọ̀gún wàyí kọ́ọ́dà mùsà àdìsáwò bìbí yá ọ̀rọ̀ ìdìbò fún ìmọ̀tà láàyè àlẹ́kùn ìdíjà àdàkì fún àbíyá wàjà àdàkùn نملك أحدا من العالمين ọlọ́pàá àlejò lápẹ̀lú ọ̀rọ̀ kan wọn létí nígbà tí wọ́n bá sọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ pé èèyàn mi dá sí ọ̀rọ̀ ọlọ́run tó lé fún yìí nígbà tí wọ́n bá tó lé ní ní àtẹ́bí ọlọ́run ti àtẹ́bí ọlọ́run sínú yín wájú aláàfin olùkà ọlọ́wà ti ní alágbára lóye èyí náà lágbára. tí wọ́n máa dùn pé á àtìlẹ́yìn ọlọ́run tẹ̀lé àwọn bẹ́ẹ̀ ni àwọn ti nàbà dáhùn yẹn ní ìrọ̀. wà á dá ó ń mọ aláwọ̀ ìlú bí àádá ìnáná àádá ni ọlọ́run ti wọ́n yín tó mú ẹ̀jẹ̀ sánú àwọn àti wọ́n mú gbogbo ìyìn àtàlẹ́ sílẹ̀ olórí nínú bàbá ìgbàlá àtìlẹ́yìn ọlọ́run pọ̀ nínú wọn gbogbo ìlú lọ. lórí ẹ̀yà àti ìrọ̀lọ́lọ́ ó ti fi àlùbáríkà sí fámìlì o ó ti fi àlùbáríkà sí Ibrahim alẹ́sàlámù sàlá àti fámìlì Ibrahim alẹ́sàlámù sàlá. èyí àwọn ìyàwó ti yẹn látara àti Ibrahim alẹ́sàlámù sàlá mẹ́rin bẹ́ẹ̀ náà ni àdúgbò Muhammad sọ̀rọ̀ àlùsọ́lá. níta fẹ́ẹ́ rẹ̀ ti gbé múlùkù àwọn túmọ̀ sí àtàwọn ìlú kéyìí ó ẹ̀ńtọ́tọ́mọ́ níbi ìmọ̀lẹ́ yọ ìdí òun àti àkọ́kọ́ ẹ̀fẹ́ àlùmọ̀tọ́rọ́ tó tóbi àpòlù wà lẹ́nu. ẹ̀sìn mi wípé òní ó máa lo dáwúrà ní ọmọ lo agbára ní ọmọ pàṣẹ tó bá wù ní gbogbo àkókò gbèlà àtùmọ̀ náà ní ìlà. tí ọ̀sẹ̀ ti lọ́jọ́ tó rárá ìwọ̀n náà kò ní sẹ́yìn ọ̀sẹ̀ nìkan lọ́lá ṣùgbọ́n tí ayé yìí ọlọ́run ti àṣẹ sọ́dọ̀ àwọn ènìyàn kan òbí láti lórí ọmọ rẹ̀ láti lórí ìyàwó rẹ̀ níta báwọn náà láti lórí láti lórí ìbéjì rẹ̀ tó mínísítà náà láti ti gan pírẹsidẹ́ǹtì náà láti ti gan àwọn akẹ́yìn àwọn ọ̀rẹ́ ní ìlú ẹ̀fọ́ àwọn àwọn ọ̀rẹ́ nàmbà wán táwọn ọkọ̀ àti gbogbo àgbàlá ìṣe wa ẹgbẹ́ ọlọ́mọkà àwọn àti òjẹ́ kí gbogbo ayé ayé ọjọ́ ìgbà wọn tún yẹn tó yẹn bàbá ti wò lọ́dún ló fi àdéhùn wọn wọn tún yẹn tó lọ ọbẹ̀ yẹn ti mú wọn ní ọbẹ̀ yẹn ti mú wọn gbogbo àgbáyé gbogbo mọ àtìkọ́ lọ́dún wàtí kàlẹ́ àyàmù nígbà àwíwá àlàyé náà yẹ́wò náà àlẹ́ ẹ̀kọ́ ọlọ́dún wàtí kàlẹ́ àyàmù nígbà àwíwá àlàyé náà àwọn ọdún àyẹ̀wò àti ìdílé àyàwó yẹn àyẹ̀wò lẹ́yìn ọ̀rẹ́ lọ́wọ́ àyẹ̀wò. àtòjọ náà ní ìlú lọ́dọ̀ mẹ́lẹ̀ tọ́lọ̀ bá sì ń bí ìlú ayé kú mẹ́ ọlọ́run lè gbé kó lọ́dọ̀ naa ètò àtàlẹ́ ìsìn ọjọ́ tí ó wúlò báwọn tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni mẹ́rin làwọn láti lè máa dàgbà aráàlú mẹ́ta ní ẹgbẹ́ mímu láàmù àdínì àdínkáàmù. Karena di possibility bahwa ada maharaji, probability dalam matematik kalau ada maharaji, ini dipal, belum dipal buku mereka banyak. Ojo alun berhubungan dengan doa. Yang paling kalau alun dengan penjata. Dia pasti itu bagaimana adanya. Untuk merjiu penjata. Mana ada ini? Aku ini ada orang àwọn àti àkọ́kọ́ láwọn àti káàmù wọ́n tẹ̀lé àwọn. àdìwá ṣe ń tẹ̀lé pé nígbà bá fún mímu náà fún ìpàdé ọ̀tẹ̀ lè káàmù tí láàmù wàrà ọgbọ́ wà ní kòlìkìlì o kòlì mọ́kàlá. mọ́kàlá náà ń ṣe bí ìyọ̀ gbé omi inú kànga kó má sì kẹfọ́n bẹ̀rẹ̀ tí àbílẹ̀ ọkọ̀ pẹ̀lẹ́ kẹ́kẹ́ ìtumọ̀ mọ́kàlá yẹn ní ìlera lọ́wọ́. bí wọ́n bá fẹ́ bàbá kúra àlèkò láàmù àlèkò láàmù lórí ẹgbẹ́ ìdílé ní mọ́láka yẹn káfíńtì àwọ̀ káwá ní ìmọ̀ àti káfíńtì káfíńtì báyìí jẹ́ wọ́n wà ní lámàkà lámàkà yẹn wọ́n lọ àti nígbà tí ìbá kó omi tó ti kó náà lọ. dáadáa dáadáa. ìtumọ̀ làwọn àgbà yẹn ẹni tí ó lè mọ̀ náà tó lórí ti àgbàrá. ẹlẹ́ẹ̀kẹrin alẹ́lẹ́kẹrin náà lọ ẹ ẹ̀kẹta ìtàbá yọ mọ́nà àkàkùn ẹ̀kẹrin tàbá mọ́nà àkàkùn bẹ̀rẹ̀ mọ́ alẹ́kẹrin ẹlẹ́ẹ̀kẹrin onáyẹ káwọn láàmù tó wà láàmù bí a ti ti di àkọ́kọ́ ta ní láàmù wa káwọn láàmù ti tilẹ̀ ní mọ̀káǹtà sílẹ̀ láti ilé wọn káwá sí ìdí wọn kọjá lápamọ́ lápamọ́ ìlú ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ báyìí pẹ̀lú àbádá àdìyẹ ọ̀gbìn ìpínlẹ̀ so bọ́ọ̀sì jẹ́ máa jáde onímọ̀pẹ̀ ní àdìmọ̀lá àkàmà so bí ẹ bá ti gbá ìrẹsẹ̀ ọ̀là àkàmà rẹ̀ nìyẹn ìyẹn náà ní ìjàgbára tó ní ìjàgbára tó ní ìjàgbára àwọn àdìjọ fún káàpù tọ́pa lónìí káàpù ìbílẹ̀ káwọn onímọ̀ àti láàmù káàkiri kọ́wá jẹ́ pàmòlà tó ti kàn wé nígbà tí o ti gbé lára kan tó bá tó fẹ́yẹ́yẹ́ oní ọ̀la kò gbé pàmòlà nínú ẹ̀ náà ní káàní ìlú wa àti àìsàn náà lè là tó ike ike ẹsẹ̀lẹ́sì ọlọ́ọ̀bà ìkan ló ní ìjàgbára tó ní ìjàgbára ètò ọ̀pá nílẹ̀ náà ní káwọn káwọn tó wà mẹ́lẹ̀ lọ tó wà ní ìpàdé yẹn àti síbẹ̀rẹ̀ káwọn ti ń di láwọn àti káàpù ẹ̀ nínú àti káàpù káwọn ti ń di ẹ̀dá wọn so òun wà lẹ́yìn ní o yóò lè kára wọn so kára náà iná ní kí n lọ sáré ìdìbò ó wọ ìlú yàrá kèmí nù ẹni ẹni tó bá ti tẹ̀lé gbọdọ̀ láti tẹ̀lé ìmọ̀ náà ẹ̀ tó lọ bá ọ̀rọ̀ tó nìyẹn títọ̀rọ̀ àyọ̀ kíkàlàmùlà àtọ̀ kíkàlàmùlà àtìmẹ́tẹ̀ àtọ̀rọ̀ títọ̀rọ̀ àtọ̀rọ̀mọ̀tẹ̀ àtọ̀padìkò onímọ̀tìmẹ́tẹ̀ onígbàgbà ní àbá wa sàmásàlì ẹ̀fọ́ mọ̀ká nígbà dáadáa nínú kàṣá ìní ọdún ní tọ́lá bẹ́ẹ̀ kàṣẹ sí ọ̀dọ́ sàmásàlì o ìbílẹ̀ ní ọ̀gbẹ́ ní lè yìí o mọ́ra mọ́tò ọ̀gbẹ́ pé wọ́n wá ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí sàmásàlì wà lọ́mọ́ta lórí àkídà ìdàríyà mẹ́fún ìyàkídà mọ̀tẹ́jà tí ọ̀rọ̀ lára rẹ̀ nígbà tó ti tẹ̀sí ọ̀pọ̀lọpọ̀ àwọn apáṣẹ máa ń bí ọ̀rọ̀ rẹ̀ wá tí wọ́n bá ti ti fura wọ́n lè fi gbé àkídà mọ́ ọdún òní mọ́ láti ṣàlàyé nígbà tá a sọ̀rọ̀ fún àwọn ìtọ́jú náà so ó sì ṣòro ká ẹjọ́ àgbọ̀lọ́lá dáadáa lọ́rọ̀ àgbọ̀lọ́lá dáadáa òní ọ̀nà ọ̀nà àyẹ̀wò náà lóyún òní ti sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ kíkiri nítorí tọ́pọ̀ ti yọ̀ nta bẹ́ẹ̀ lọ ẹbí àkọ́wọ́ àtàmọ́tà rẹ̀ ọ̀dọ̀ ìlú gbogbo pàtọ́rọ̀ bá ti bẹ̀ láàrin mọ́làkà lẹ́fà gbogbo bẹ́ẹ̀ fà oní ẹ̀mí tẹ́lẹ̀ lò ní sọ́kà sí ipe agbára rẹ̀. káwá bọ́ ti di gbólóhùn ẹlẹ́sìn sọ́nà ọ̀la ìjọ láàrú oní ẹ̀mí yọ. yọ̀ọ̀mù àwọn ti fi tòló lè fi ń balẹ̀ lérò ló fi kọ́ àtàkùn yẹn fún ìgbà balẹ̀ lérò à ń ìlà ọ̀la ọ̀gá ó sì ní ìwé ẹ̀sìn ní ọ̀gá rẹ̀ ìwé ẹ̀sìn là ń yà kí ni bí ó kọ́ àwọn àti táwọn àti láti fi ọjọ́ lọ́dọ̀ wá sàlẹ̀ pẹ̀lú máa ń yọ ìdí ìdí bẹ́ẹ̀ lọ́kàn náà ní rárá ọ̀ àdìgbò lọ́dọ̀ balẹ̀ ló pẹ̀lú yọ̀wọ̀ yẹn ṣùgbọ́n yọ̀wọ̀ ọjà ìdí yóò fi yípo ha yóò fi yípo fúnra rẹ̀ yípo yípo yípo ojú ọ̀sán yóò fi yípo tí ọ̀rá nìyí sáàpù kan òní ọjọ́ kan. gbogbo wa ní ìlú ní sún sísun rẹ̀ tó sún èyí ó tún yọ kan yípo yóò tún wá padà sí ìdíbò bẹ̀rẹ̀. ṣùgbọ́n bí òde lápá wá bí wọ́n ti ń lò ní odidi ọjọ́ tó lè bẹ́ẹ̀ ni àti wọ́n máa ń lò fún ojú ọjọ́ ìyẹn tí àgbàdo àgbà ti yọ títí tí ó lò wọ̀ wọ́n máa ń lò ní yọrọ̀ wọ́n ti dá òfin òun yẹ títí wọ́n ti yá ní lórí ọ̀pọ̀ ojú ọjọ́ wọ́n ti lò lórí làárọ̀ náà wọ́n ti lò lórí wọ́n ti lò lórí làárọ̀ náà nígbà tí a ti lọ́ọ́ lọ́ọ́ làárọ̀ náà lórí yọ àpò àyè ìmọ̀ òlùdí yẹ́wò mọ̀tàlá bíi àbàyàn fún ọmọ nígbà òkúté sáadá ni. Sọ̀rọ̀ afẹ́ ọjọ́ tó ti gbé sọ àgbègbè ìdí òkú lọ́sẹ̀ àìsí ìjọba lójú. Sọ̀rọ̀ pàápàá kò ní ká àwọn ọmọ lójú. Ojú ọjọ́ ojú ọjọ́ tó ń yẹ ju ẹ̀dá mi lọ́wọ́ gẹ́gẹ́ iná làwọn fẹ́ràn. Sọ̀bẹ́ẹ̀ náà ni máa ń jọ òjì. Òòrùn tó bá yọ ọjọ́ náà kò wọ̀ ọ̀gbà ẹ̀ ojú ọjọ́ ìgbàlá máa lò lọ tí ò ní sí òun mà kò bá lẹ́yìn náà ọlọ́run ní máa ń ní ìyá omi sí i alágbára tí ó ti tó bá wù ojú ọjọ́ tí ibi tó àlejò àwọn ọjọ́ ẹ̀ka gbogbo wa retí ọlọ́dún náà dà wá kẹfà ń lọ́wọ́ bí wọ́n ti láyé wà láàmú níbi àyẹ̀wò ọ̀sọ́ba àti ọ̀sẹ̀ ìdíyẹ̀wò àgbẹ̀ lọ́sọ̀ pé àyẹ̀wò máa ti máa ń tóla fún ti nàkún wà á ti máa ń tó wá ní fún nìgbàdí wàrà òbí tóla fún ìdílé àmàdí náà. Bẹ́ẹ̀ni náà wọ́n wà kúrò náà ti ti tọ́jú ayé àwọn sọ̀rọ̀ àlùkò àmì ọ̀kan sọ̀rọ̀ àti ìkàbà. Lọ́jọ́ àràbá yìí, nígbà tí wọ́n ti ayé náwó àyè àràbá, ọlọ́run àtẹ̀jẹ́ àyẹ̀wò máa ti máa lọ́jọ́ ìgbìyànjú wà fún tó ayé kò ní ìmọ̀lì kò sí pé ìrọ̀rá mi kò sí kò sí pé ẹ̀kọ́rẹ́ fún mi wà ó ní títú láàmú lè títú láàmú mi náà. mo lè fi ọdún sí ìsìláàmù tèmi ọlọ́run tó kọ́ wọn lé ẹ̀sìn yìí. káàdì tó ní ìsìláàmù ti ọ̀ abẹ́ ẹ̀rọ ni ẹ̀ dáàbò. káàdì tó ní ìsìláàmù ti ẹ̀ ìsìláàmù ọlọ́run tó lọ́tọ̀ káàdì wá sí ìsìláàmù ti ẹ̀ bí ìsìláàmù wá bá a ní ìṣèlú wa bá a ní ìṣàdá wa bá a ní ìṣàwẹ̀ wa bá a ní ìkú ara wa láwọn ajá náà ṣe ìgbà tó ní. àwọn tàbí àti ìṣòro bá a lè sọ́ra kálukú wọn wá ní ìlú ààbò wọn wọn wá sí wọn sókèdè ọ̀nà wa tó tó wá ọ̀gbìn ìtura tó mọ̀ ní ìtura àbí náà. mo ti yọ sí ẹ̀sìn ìṣèlú ìṣèlú ìsìláàmù ibi ẹ̀sìn yìí ti di ẹ̀sìn fún yín ẹ̀sìn gbé dà kò sí ìtumọ̀ ìtọ́lọ́ọ̀dù yọ sí ẹ̀sìn ọwọ́ báwo ni tiwa ìgbà ọ̀la kò ní tiwa ọ̀dà ìpìlẹ̀ àwọn tó ń bọ̀wé sọ̀rọ̀ lórí àgbèrè. Nínú àyíká nínú ọ̀sán ọ̀la àyíkálá, oníkàtúkú nù tààrí ìdí ìmú lọ́wọ́ àyíkú. Yọ̀wọ̀ àtàdé ọ̀dà. Bọ́ bá ti lé nǹkan ìdùnnú ẹwà yóò dára àwọn ẹ̀wà lọ. Bọ́lá yẹ kí pariwo pariwo máa ń rán. Bí à ń tó sọ̀rọ̀ dára lọ́sọ̀rọ̀ tó ń já bí a bá ti wá lórí ilé àti lórí ìwé ẹ̀kọ́ níbi náà ló dáadáa tó nínú nínú òkè ọmọ ní máa lọ ọlọ́run ní ọmọ ní ìgbà tó lọ ọlọ́run jẹ́ ọmọ ní ìgbà tó láyé àti láyé ìgbà tó láti sọ pé ìsìláàmù kálukú ọ̀rọ̀ ìsìláàmù ọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ìdájọ́ tó gbọ́dọ̀ tó gbé aláàmì mùsùlùmí àti ìgbà tó ìgbà tó dé ọ̀fẹ́ tàbí kẹlẹ̀ ló ní ìlànà ọ̀rẹ́ mi sọ. Torí tó bá kú yẹ káàtó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ti ní ìlànà kẹlẹ̀ jọ lọ lọ. Kẹlẹ̀ ló mú fi bàn ọ̀fẹ́ tàbí kẹlẹ̀ ní ìlànà bàn jọ. Torí tẹ bá sọ pé ìlànà bàn tó kọ̀ pé bọ́lá ló fẹ́ ní ìlànà tó wà. Ibi tó bá kú yẹ káàtó bẹ́ẹ̀ jọ lọ. Ṣùgbọ́n ìlànà àwọn amáwá níbi wọn wọn á máa sọ pé yọwọ́n bú àyáálé yọwọ́n bú àyáálé ọjọ́ náà tó bí àwọn ọlọ́yìn ọjọ́ tó bá yẹ kí wọ́n sọ rẹ̀ ọmọ tó bá wọn. Nínú olùkọ́ ọjọ́ kan ló wà táwọn ọjọ́ ti lọ lọ́nà ìjà rẹ̀ ẹ̀rọ ìlú àti ìlú àwọn ọmọ ìgbẹ́ ayáyọ ìgbà rẹ̀ báyìí á àdúgbò lẹ́sẹ̀ àbúrò rẹ̀. Yóò sọ pé ìgbòho ti kọjá. Kalau tó ta àgbà kálọ̀ níbi. bẹ́ẹ̀ náà ni àjábọ̀ làárọ̀ tá a máa ń kàdé síra ní àjábọ̀ ọ̀rẹ́ tó ti bẹ̀rẹ̀ láti lè jà ada tá a bá ní àjábọ̀ mà wọ́n ti ti rí ìrùn bí àjẹ́ àmìlá. máa ná wọn létí nípa ìlà ọlọ́run ti jà àmìlá àjáàmù yẹn àwọn àjáàmù àbáàrin àwọn àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ náà wọ́n mọ̀ sáájú pọ̀ àwọn àwọn ènìyàn tó ti sáájú ọlọ́run kó parọ́ bá wọn ọlọ́run ìlànà ìlànà ìlànà náà wọlé. ó ti lè jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà lọ́dọ̀ ti mú wọn. yẹn tó bá ti sọ́ ka ti sọ́ àti ìrọ̀ yìí náà ọlọ́run wọn là pálí àlùfáàdì náà mú sáájú وتذكرهم بأنجاح الله إن في ذلك لآيات لكل صبار شكور قلبي أمورا ìpè òkun ọdún ta pẹ̀lú àwọn ohun àmì lórí oríṣiríṣi àbẹ̀lẹ̀ ọ̀fun mọ́tà lórí ìgbà wò. Bàbá ìgbà mi kò bọ̀ ọlọ́wọ́ àwọn àmì oríṣiríṣi láàyè ọlọ́run títí wọ ayé àti ohun àmì ẹ̀sán. Níra wọn ó sì lọ́nà tó ká sọ̀rọ̀ gbà á o kó mi ọ̀gá ní ibi ẹ̀rọ nù lọ́kọ̀ lórí ẹ̀gbà bọ̀. ọlọ́wọ́ á lè wọ wọn bá ángẹ́lì káwọn kàdé ọ̀dọ́ máa ń kíkà nù yóò àwọn èèyàn kó ní òkú ìdí kọ́ àwọn àgbẹ̀bọ̀ nìjọ kọ́ wa máa lọ sí ìmọ̀lẹ̀ kó náà ní ìgbàgbọ́ òdodo wọ́n ti ṣe é lókè ayé àgbẹ̀lá wọ́n àwọn àwọn àwọn àwọn ọlọ́run àti ìyá nígbà rẹ̀ wà áwọ̀. ìyá ń pọ̀ ebi tó ìbílẹ̀ àwọn tó wọ́n máa pa gbogbo wọn kò ní ẹ̀fọ́ táwọn bá ní ìfẹ́ yàrá ìdí nínú wọn bá nítorí wọn fẹ́ sí ẹ̀rẹ́ ìdí ọ̀ àtùpà ọlọ́ọ̀ni náà ti rò ní ìsìláàmù wọn àtùpà ọlọ́ọ̀ni ni wọn á gbé nípa rẹ̀ ló ń bẹ̀rẹ̀ bá gbé nípa rẹ̀ ló ń bẹ̀rẹ̀ kó lẹ̀ ọlọ́ọ̀kọ́ wọn kì í yọ ọ́ tó nítumọ̀ ní pé ìta sẹ́yìn bẹ́ẹ̀ ti yáwó mu nínú èdè lágbáwá onítumọ̀ oríṣiríṣi. ṣùgbọ́n ìtọ́gbà ìtàkùnọ̀ inú oná ẹ̀ ní àsìkò ìjọ àjíǹde àsìkò ìjọ ẹ̀sán lọ́lọ́sọ tó máa ń hàn níbi ìyàwó ìdí. ìwà ni ọjọ́ kan ṣùgbọ́n lọ́nà ti lọ lọ́nà ìdí òun tó bá ti yọ ọjọ́ náà ní wọ̀. àdébọ̀ sọ̀rọ̀ láàyè ọ̀rọ̀ àná àti lóṣù tààrà yìí wọn pé ogun ogun ẹ̀mí yóò gbòde ọ ẹlòmí yóò gbòde kókó bẹ́ẹ̀ ní ọ̀gbìn àti àwọn bí tẹ̀ ká ló bá tẹ̀lé yẹ kókó ní ká ló wọ ààyè tiẹ̀ bóyá nìyẹn náà ni àbí nù náà ọlọ́mọdé wa kò náà. àti ìfọ̀nà ló bẹ́ẹ̀ jọ̀ọ́ àmọ́ ẹsẹ̀ yìí nù ìyá rẹ̀ ṣùgbọ́n ọba ti gbé gbèsè bẹ́ẹ̀ ni ló ti bá lọ́ba ti gbé gbèsè bẹ́ẹ̀ ni ló ti bá so àtẹ́yìnù ìní gbèsè àtìyìnù òní jẹ́ni oṣù jẹ́ni oṣù jẹ́ni ṣùgbọ́n ìdílé rẹ̀ gẹ́gẹ́ bí ti àwọn onímọ̀ kọ́ ìlú tó wà níjọ́ mọ̀ kọ́ ìlú tó wà lẹ́sìn bá rẹ̀ gẹ́gẹ́ bí tó sọ̀rọ̀ àwọn ìgbà láti yá àwọn mẹ́ta náà ní oní ẹ̀ dáná dáná lè bí nù oní ẹ̀ bí yàn fẹ́ bá fún bí yàn fẹ́ bá fún kàn olú ẹ̀ islam ó fi yà bí nù islam ẹ̀ ti tó tó èèyàn fẹ́ bá fún ìlú tó tẹ̀lé o bẹ́ẹ̀ náà ní gàdá ẹ̀sán òṣìṣọ́ bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu òṣìṣẹ́ kẹsàn-án ló dé òṣìṣọ́ tọ́lá yẹn ti dáadáa ìlú ìwádìí ẹ̀sẹ̀ ló bọ̀ òyìnbẹ́ ti bá rẹ̀. tọ́ba ti ń fi aburú inú ìwádìí ẹ̀sẹ̀ aburú yẹn náà bọ̀ òyìnbẹ́ ti bá rẹ̀ iná ló ti jẹ́ àti sòkò náà bá rẹ̀ ti máa bí rọra ẹni ìṣẹ̀kùn kan ọba àlọ́. ẹni tí ọlọ́sọ̀rọ̀ ló ń sọ́ọ̀tù Yusuf nípa àwọn ọmọ Yusuf. ní àtúntò lẹ̀ alẹ́ ẹ̀rọ ni wọ́n padà tó dọ̀rọ̀ bàbá wọn. ọlọ́ni máa ń ká náà ní àkúrà abáwọ̀ ní ìdílé ìjọba èkó. yúrùkọ̀ ìdílé sọ́kà yóò lè tó kó ti ọmọ ìyá rẹ̀ gbà nípa wá ìbọ̀ abẹ́ àfẹ́ ọba àgbàlá sí èdè owó yóò lò. ìyẹn tó kọ́ wá ìbọ̀ abẹ́ tí wọ́n tẹ́tí lọ́mọ ìgbàgbà fún lórí ẹ̀mí rẹ̀ nílé. sọ̀rọ̀ èyí tó yìnbọn bá ẹ̀ يمثلنا جميعا سبحان الله عليه الصلاة والسلام أنا أنا لك يوم الدين الله يا رب إذا تجي تنقول فن يرتب حتى برامي لن يريد لا أقول لي أكثر إن شاء الله نضع هنالك استعمالات القرآن للمالك ومستقابليه tó gbé kuraani bó ṣe lo alimẹ́rì nínú kuraani àti àwọn mítà àyọ̀bẹ̀ ètò gbogbo ayé láti mú wa ṣùgbọ́n ìjọba súnmọ́ra wọn níwọ̀n bàbí àti ìjọba yàtọ̀ síra wọn àgbọ̀dọ̀ gbogbo àwọn yẹn lọ kọ́lọ̀ tó wù wá rẹ̀ ìjọba ká àgbọ̀dọ̀ tó lọ lé lórí wọn kọ́lọ̀ lé lórí ọjọ́ àti ìyá wọn náà kọ́lọ̀ lé lórí ọjọ́ àwọn ajé náà kọ́lọ̀ lé lórí ọjọ́ àwọn ajé náà kọ́lọ̀ ó sì sàánú wa bàtà wà láàyè nígbà tá a bá fún sọ́dún